johanu orí kọkànlélógún lẹ́yìn èyí jésù tún farahàn àwọn ọmọ ẹ̀yìn ní òkun tìbéríàsì bí ó ṣe farahàn wọ́n nìyí símónì pétérù àti tọ́másì tí wọ́n ń pè ní dídímù èyí ni ìbejì àti nàtániẹ́lì ará kánà ní ilẹ̀ gálílì àti àwọn ọmọ sébédè àti àwọn méjì mìíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà ní ibì kan símọ́nì pétérù sọ fún wọn pé. mò ń lọ pa ẹja. wọ́n dá a lóhùn pé. àwa náà yóò bá ọ lọ. wọ́n bá jáde lọ wọ́n wọ ọkọ̀ ojú omi ní gbogbo alẹ́ ọjọ́ náà wọn kò rí ẹja kankan pa nígbà tí ó di àfẹ̀mọ́jú jésù dúró ní èbúté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé jésù ni jésù bi wọ́n pé. ẹ̀yin ọmọdé ǹjẹ́ ẹ ní ohunkóhun fún jíjẹ? wọ́n bá dá a lóhùn pé rárá o ó wí fún wọn pé. ẹ ju àwọn sí apá ọ̀tún ọkọ̀ ẹ ò rí ẹja pa. wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọn kò bá lè fa àwọn mọ́ nítorí ọ̀pọ̀ ẹja ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn sọ fún pétérù pé. olúwa ni. nígbà tí símónì pétérù gbọ́ pé olúwa ni ó wọ ẹ̀wù rẹ̀ nítorí ó ti bọ́ra sílẹ̀ fún iṣẹ́ ó bá bẹ́ sínú òkun ó ń lúwẹ̀ẹ́ lọ sébùté ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn yòókù ń bọ̀ nínú ọkọ̀ nítorí wọn kò jìnnà sí èbúté wọn kò ju bí ìwọ̀n ọgọ́rùn-ún ìgbésẹ̀ lọ nígbà tí wọ́n gúnlẹ̀ wọ́n rí ẹja lórí iná iléèdú wọ́n tún rí búrẹ́dì jésù wí fún wọn pé. ẹ mú wá nínú ẹja tí ẹ ṣẹ̀ṣẹ̀ pa. nígbà náà ni símónì pétérù gòkè ó fa àwọ̀n sí èbúté àwọ̀n náà kún fún ẹja ńláńlá mẹ́tàléláàádọ́jọ ṣùgbọ́n bí wọ́n ti pọ̀ tó yìí àwọn náà kò ya jésù wí fún wọn pé ẹ wá jẹun kò sí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn tí ó bi í pé ta ni ọ́ wọ́n mọ̀ pé olúwa ni jésù wá ó mú búrẹ́dì ó fi fún wọn bẹ́ẹ̀ náà ni ó fún wọn ní ẹja jẹ èyí ni ó di ìgbà kẹta tí jésù farahàn àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn àjíǹde rẹ̀ nínú òkú nígbà tí wọ́n jẹun tán jésù bi símónì pétérù pé. símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi ju àwọn wọ̀nyí lọ. pétérù dáhùn pé. bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé. máa bọ́ àwọn ọ̀dọ́ àgùntàn mi. jésù tún bi lẹ́ẹ̀kejì pé. símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi. ó tún dá a lóhùn pé bẹ́ẹ̀ ni olúwa ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù wí fún un pé máa tọ́jú àwọn àgùntàn mi. jésù tún bi í ní ẹ̀kẹta pé símónì ọmọ jòhánù ǹjẹ́ o fẹ́ràn mi. ó dùn pétérù nítorí jésù bi í ní ẹ̀kẹta pé ǹjẹ́ o fẹ́ràn mi. ó wá sọ fún jésù pé olúwa ó mọ ohun gbogbo ó mọ̀ pé mo fẹ́ràn rẹ. jésù sọ fún un pé máa bọ́ àwọn àgùntàn mi mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé nígbà tí o wà ní ọ̀dọ́ ò ń di ara rẹ ní àmùrè gírí ò ń lọ sí ibi tí o bá fẹ́ ṣùgbọ́n nígbà tí o bá di arúgbó ìwọ yóò na ọwọ́ rẹ ẹlòmíràn yóò wọ aṣọ fún ọ yóò fà ọ lọ sí ibi tí o kò fẹ́ lọ. jésù sọ èyí bí àkàwé irú ikú tí pétérù yóò fi yin ọlọ́run lógo nígbà tí jésù sọ báyìí tán ó wí fún un pé máa tẹ̀lé mi. nígbà tí pétérù gbojú wẹ̀yìn ó rí ọmọ ẹ̀yìn tí jésù fẹ́ràn tí ó ń tẹ̀lé e òun ni ó súnmọ́ jésù pẹ́kípẹ́kí nígbà tí wọ́n ń jẹun tí ó bi jésù pé olúwa ta ni yóò fi ọ́ lé àwọn ọ̀tá lọ́wọ́ rí nígbà tí pétérù rí i ó bi jésù pé olúwa eléyìí ń kọ́ jésù dá a lóhùn pé bí mo bá fẹ́ kí ó wà títí n ó fi dé èwo ni ó kàn án ìwọ ṣá máa tẹ̀lé mi ní tirẹ̀. nígbà tí gbólóhùn yìí dé etí àwọn onígbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí í sọ pé ọmọ ẹ̀yìn náà kò ní kú ṣùgbọ́n kò sọ fún un pé kò ní kú ohun tí ó wí ni pé bí mo bá fẹ́ kí ó wà títí n ó fi dé èwo ni ó kàn án ọmọ ẹ̀yìn náà ni ó jẹ́rìí sí nǹkan wọ̀nyí òun ni ó kọ nǹkan wọ̀nyí a mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn ni Jésù ṣe bí a bá kọ wọ́n ní ọ̀kọ̀ọ̀kan mo rò pé kò ní sí ààyè tó ní gbogbo ayé tí ó gba ìwé tí a bá kọ wọ́n sí. Si.